Hmm, okay, what about your chain? How much is your chain? Mm, this thing is like um, 82,000 Indonesia dollars. Hmm, hey guys, it's your boy Brasemi and I'm live with Auntie Afusa. Chee, Auntie Afusa, so I want to know the cost of what you are putting on. So let's start with this your hair. How much is your hair? Um, actually, my hair is 600,000 ruby. Chee, 600,000 rubies. Okay, how much is this one? Ah, this? the cost of this one alone is twenty carat ruby mm -hmm. this one is two hundred thousand pounds mm -hmm. this one is hundred dollar pounds mm -hmm. this one is one thousand pounds. Uh, what about all these ones that are how much are they. Ah, this, you know this thing is twenty uh, twenty carat o oh. this one like this is seventeen thousand pounds mhm. this one is some um, five hundred dollar you know mhm. US dollar this one is like fifty pounds this one is like let me tell everything sha it will cost like seventeen. 17 Indonesia pounds. Mm, mm. Okay, what about your chain? How much is your chain? Mm, this thing is like um, 82,000 Indonesia dollars. Mm, okay. So, okay, let's now. Ah, oh, wow, I can see the shoes. I can see the shoes. So, how much is your shoe? <laughs> ah, you don't see the shoe? It's full of stone, no, it's not from this place. Mm. Actually, the shoe is um, about uh, $5,000. Mm. You know, hmm. I don't wear fake. Oh, I, I forgot about this. What about your ring? How much is your ring? Ha, this my ring. <laughs> It's not from here, oh. Yeah. It's Saudi riyal. Wow. You know, it's very expensive. Mm. It's very mm, expensive. Mm. So, Auntie Abusa, how much do you now have in your account? Ah, <laughs> I hate to be proud, actually. Uh, I have about, uh, currently, about um, trillion limawu. Mm. 178 trillion. Mm. Well, thank you for coming. Thank you for having us with you. Thank you for having you, you with us. You welcome. <laughs> Eh, eh, but ah, Aunt Hausa ń parọ́. Ha! What do you mean? Irú òwèrè wo wá nù? Ah ah èyí Kini. You know that I'm more tẹ́tí nílò láti bí abi two fifty two fifteen fifty two years ago Then ń pè ní seventeen million euro. ṣé mo ti wá jẹ̀bi pé mo ti interview. ní kí you ní kí irun yìí gbogbo àwọn kí n tẹ́kọ́ sọ́wọ́ ẹ̀ tábàdé mélòó One hundred fifty lọ́tà odò island náà o two hundred ni gbogbo kínní àwọn àbókì yẹn four hundred fifty one hundred naira ẹni ṣe nìyí ṣe nìyí láti mú wá láti bí ló ṣe gbogbo kínní tẹ kó sọ́wọ́ kò ju bí two fifty lọ ṣe kínní. kínní it's not your fault it's, it's my fault pé mo mo gá àti yín ní interview ẹ eh. eh? ṣùgbọ́n orí internet lájọ wà ẹ eh. ẹyẹ mọ̀ fà káwọn mo tù ẹ ẹ mo lọ́rí jìnnà káwọn mo bá yín mọ̀ tù pa. Ah, àjọba people is fake life ẹ ṣá ẹ ṣe ẹ ṣe pẹ wá ẹ tẹ̀dú àtẹ̀dú pé pẹ wá pẹ̀lú pé ó mú fake. àmúra wa off that off that.